Buddha Islamic Development Foundation tó jẹ́ ti Jaiz Bank àti rí owó tí yínlẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún márùn-ún náírà lọ́nà ìsẹ̀yìn ní ẹ̀sùn olóore wọ́n tún jíṣẹ́ ẹrọ ọlọ́run kan náà fún wa lóòrọ̀ tì ní lẹ́yìn ìgbà tí wọ́n ra epo sínú mọ́tò tán wọ́n tún ní kí á pín tí àti a máa ń pín fúnra wa láti inú rọ̀mọ̀dọ́nì tí ó lọ ilé tí í ṣe islam muslim ká pín mẹ́ta fún àwọn èèyàn ilé tí ó tún wà ní àrọ́wọ́tó wa báyìí bákan náà ni pé ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń béèrè nípa pé sí àríkọ́dù lẹ́kṣọ̀ sí àríkọ́dù lẹ́kṣọ̀ à ń sọ fún wa pé pẹ̀lú àánú ọlọ́run àwa tí a ti sọ fún yọmọ jẹ́ àfikún ní àwa tí a ti gbọ́ káwa náà tún gbọ́ pé ta bá lọ sí orí dáwà nàìjíríà ní dáwà cat search níbẹ̀ ká bá ti sáàkì fún sáàkì Yusuf Murtado Almujari yóò gbé àwọn lẹ́kṣọ̀sì yẹn wá wàwà tí a ní àfẹ́mọ̀ gbọ́bẹ̀ àwọn ìlà ìtààlà iṣẹ́ lọ lórí èyí tí ẹ ti ṣẹ̀kù wá náà ló ní mọ̀lẹ́bí náà pẹ̀lú àna ọlọ́run á ṣiṣẹ́ lórí yẹn náà tẹ́tẹ̀ tí ń lọ lórí rẹ̀ bákan gbogbo àwa tí a bá ti fẹ́ ṣèkù lọ fún èsì wa ọyá níwọ̀n bá pé tó kù sáfi wọnú àwẹ̀ àgbà tí a bá ti wọnú àwẹ̀ tẹ́lẹ̀ lórí àlèwúdà Islamic Development Foundation account tó jẹ́ ti Jaiz Bank ká lọ sórí nọ́mbà tó sọ pé zero zero zero five one zero three one seven nine àwọn tí wọ́n rí wa àwọn tí mo àkáǹtì nọ́mbà ìtẹ́lẹ̀ ṣùgbọ́n fáfà ní àwọn tí a ṣe tún dára pọ̀ lọ ní kí a mọ̀ kò sórí ká mọ̀ lọ sórí nọ́mbà yìí nípa pé a fẹ́ ṣe ìkúnlọ́wọ́ fún náà zero pẹ̀lú ògùn ọlọ́run bí ó wá tí mo bẹ̀ ni a mọ̀ mọ̀ pé ó ti ti débẹ̀ ọlọ́run lọ́wọ́ àti olúkúlùkù ní ẹ̀sán olóore pẹ̀lú àánú ọlọ́run nínú kó tó lè pàwọ̀ ní àkòrí ọ̀rọ̀ wa lẹ́nu akọ́fẹ́ kí olùbánisọ̀rọ̀ wa kí wọ́n bá ní yanjú àwọn ọ̀rọ̀ bíi mélòó kan kò sí ọ̀rọ̀ kan tó kéré nínú ẹ̀sìn tó wá jẹ́ kọ́rọ̀ ẹ̀sìn bá ní kò sí ọ̀rọ̀ kan tó kéré ṣùgbọ́n ká tó wọnú àkòrí ọ̀rọ̀ wa lẹ́nu pẹ̀lú àánú ọlọ́run ànábì sallallahu alaihi wasallam wọ́n jẹ́ àmọ̀ pé nínú oṣù kẹjọ tí ṣe oṣù ṣàbáyé mùsùlùmí àmọ́ ń fọ́nà àmọ́ ń so bóyá ìtò tí ẹ̀rọ tí wọ́n á dé bá wa ọlọ́run ní kọ́sọ̀ gangan wa lákòókò yìí òun náà ní ti ọ̀rọ̀ coronavirus ètò àwọn wọn pè ní covid-19 tí ó tún dé kò tiẹ̀ wulẹ̀ jẹ́ kí ẹnìkankan wulẹ̀ mẹ́nu bá mọ́ ṣùgbọ́n láwọn mọ̀tájì ó dàbí pé àwọn kan sì ń sọ̀rọ̀ nípa rẹ̀ lórí ọ̀rọ̀ shaban àfẹ́tì ẹ̀bá ni sọ̀rọ̀ ní jábá nípa rẹ̀ bákan náà ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ìpàdé ọ̀rọ̀ kọ́fì tí ó ṣẹlẹ̀ àfẹ́kẹ́ tó bá sọ̀rọ̀ ní jábá lórí òun náà pé tó tí alẹ́ tí mọ́gìlìbì àti ṣáì papọ̀ ní àsìkò yìí bí àwọn kan ti ṣe ń kí i ọlọ́run kó dáwọ́ fọwọ́ sànù wa ẹ̀sìn wa ẹ̀sìn ẹ̀rí ni tó sì gbọ́dọ̀ ló lórí kílọ̀ lọ́hùn kílà nẹ́bí wí ẹ̀tàràbọ̀ wa náà lè ní pọ̀pà kátó wọnú àpò lọ́rọ̀ wa lẹ́nu. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọ̀pẹ́ tí a dú àti àwọn ìkẹ́gẹ̀ tá a tọrọ fún Ànábì sallallahu alaihi wasallam àti kíkítà kí gbogbo àwọn ọmọ ìyá wa nílé gbogbo àwa tí àwa náà ń gbọ́ wa bóyá tá a jẹ́ mùsùlùmí àti àwa náà kú ìjòkó ọlọ́run kí ọ̀sán àmì nǹkan kan wa. kákọ́ bí ọ̀rọ̀ àwẹ̀ ṣàbẹ́ẹ̀n lábàbẹ̀yàn wọlé ẹbí ẹ̀sìn ilé síwájú ni pé àwa tá jẹ́ mùsùlùmí a mọ̀ pé a dojúkọ tẹ́ pé èyí tí ààlà tí ń bẹ láàrin Ramadan náà ní ṣàbáàní ti àwà yìí àkọọ́lẹ̀ sí pọ̀ lóríṣiríṣi nípa pé oṣù tá nẹ́bí mọ́ gbá àwẹ̀ tó pọ̀ jù nínú rẹ̀ òun náà ní oṣù ṣàbáàní bẹ àtàrí wípé àwọn ìyàwó anẹ́bí sọlá rẹ̀ sọlá ìyàwó àrùnṣà àtàwọn yòókù wọn ní àwọn ọmọ wo pé àbá nẹ́bí gba gbogbo ẹ̀ tẹ́nu níbi tá àwẹ̀ rẹ̀ mọ́ pọ̀ dé ní oṣù ṣàbáàní oṣù kẹjọ yìí so lábẹ́ bẹ́ẹ̀ àwọn onímọ̀ wájú yé wa nínú àwọn àwẹ̀ nàwáfíl tó lọ́lá lọ́wà wọ́n ní kí ló fà torí pé ọ wà nípò bí àwọn nàwáfíl rawatib àwọn nẹ́fìlà tá a mọ̀ sí ṣáájú àwọn ọ̀run ọ̀rẹ́ yẹn lápẹ̀rẹ̀ afẹ́ kírun salatu zuhur àmọ́ yẹn nẹ́fìlà ni ṣàbáni wà pé ọlá tí ń bẹ fún bákan náà òun náà ló tún àwẹ̀ mẹ́fà lẹ́yìn shawal òun ẹ̀dà gẹ́gẹ́ bí nẹ́fìlà tá mọ́ sí lẹ́yìn salatu zuhur wọ́n ní ipò tán wà ló fi jẹ́ pé àwọn àwẹ̀ méjèèjì ni wọ́n ní ọlá tó pọ̀ yàtọ̀ sáwọn ọlá tánẹ́bí sallallahu alaihi wasallam sọ pé ń bẹnu oṣù yìí pé nínú oṣù tí wọ́n mọ́ kó iṣẹ́ lọ sí ládàá rẹ̀ tí màláìkà kí wọn mọ́yí rẹ̀ bá níbi sí sọ pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sọ pé azọ́ọ̀mùlí wà á nà àjìzì ilé pé ààwẹ̀ èmi ọlọ́run ọba ni èmi ní sísẹ̀ sẹ́n rẹ̀ ìgbésẹ̀ rẹ̀ sẹ́nìkẹ́ pẹ́kọ́ nǹkan mọ̀ pín ẹ̀sán rẹ̀ pé òun ní ọkọ̀ àbí rẹ̀ ó túmọ̀ pé ọlá ń bẹ fún rẹ̀ táwọn èèyàn máa kó jọ bóyá nẹ́fìlà ni àbúkọ́ àwọn sojúdé alukoran àbáwọn nǹkan míì àdádálẹ̀ lélẹ̀ tó jẹ́ pé àdádálẹ̀ sì mọ́ bẹnu tí wọ́n fa àwọn àjàgà sáàrin àwùjọ kájìnà sí ilé nípa ti àwọn ṣàbáyìn gbogbo àwọn tí a bá ti ń gbà nínú rẹ̀ ọlọ́nkọ́ gbà lọ́wọ́ wa àwọn tá a bá ti gbà ká gbìyànjú ká gbà yóò tún mọ tírèèni wa kalẹ̀ torí pẹ́lú ní ọgbà àwọn sunna kankan rí láti gbà tá a ti parí Ramadan ká gbìyànjú yóò tún tàn án wádà yóò jẹ́ kí a ní ká ní preparation kalẹ̀ fún àwẹ̀ Ramadan tó ń jó didi fóṣù kan gbáko pàápàá jùlọ àwọn tàà jóbìnrin báyá ajé àwẹ̀ lè tọ́ lọ opportunity tá a nínà ní pé oṣù tá ń bẹ́ẹ̀ kárí pa tètè san àwẹ̀ yìí torí pé ewu ń bẹ nígbà tá a bá ń jẹ Allah subhanahu wa ta'ala ní ọ̀kan pọ̀ gbòógì nínú àwọn òpó ẹ̀sìn Islam márààrún tá ń fi ọwọ́ kékeré tá a fi mú sọ ilé ìyẹn ní wa lẹ́yìn bẹ́ẹ̀ ọ̀kan náà àwọn àfà àwọn wá tiẹ̀ mú wá fún wa kọ́kọ́ mọ jẹ́ ìmọ̀ràn ká lè pè láákàyè kó wa wa padà ẹni tí bá ti ṣe dáadáa kó lè lékún ẹni tí tiẹ̀ tí ọba ṣe é bó ṣe yẹ kó lè ti múra báwo làfáà náà sọ̀rọ̀ náà wọ́n ni màá bọ́ rajabun wa ma ahsanta fihi wa asha sha'ru sha'ban al-mubarak wa asha sha'ru sha'ban al-mubarak wọ́n ni oṣù rajab ti lọ wa ma ahsanta fihi ẹlùmí ò sínú rẹ̀ wàátà ṣáàrù ṣàbán al-mubarak oṣù ṣàbán tó gbé sún oníbùkún tọ́lọ̀ ń kó albarka sínú ẹ̀ ní ẹ̀làtúwàì fàyàmà ń dọ́yà àwòkọ́ ọ̀tàjà alẹ́n nǹkan tó jẹ́ pé òun fi àsìkò rẹ̀ òun fi ń ráre lẹ́ni tí ọmọ fálú àkókò ọmọ orí tí ń bẹnu ká lo àsìkò wa bó ṣe tó àti bó ṣe yẹ kọ̀mọ̀ pé dẹ̀rọ ọlọ́run làkókò á sì sẹ̀sì ro bá bá ti lo ìṣẹ́jú àyá bá ti lo ìṣẹ́jú kọ̀ọ̀kan àti pé àti ẹ̀ nígbésí ayé bí ọ̀bá jẹ́ pásìkò ta lónú ayé rẹ̀ ayé wa wọ́n wọ́n tó wọ́n fi ń ráre látara ìmọ̀kan àìmọ̀ntọ́lọ̀ torí ẹ̀dá ọwá jahlan bi hurmatiha ọmọ ọ̀wọ̀ tí ń bẹ́nu oṣùn Rajab inú oṣùn abẹ́wọ̀ lòun náà wà ṣàbán ni hafik wásar bawarak a tajín o kó sì sọ́ra kúrò níbi ìparun tó ń fọwọ́ ara rẹ̀ fà ìsọ́ọ̀tì ayatal kiyama téèyàn ọba lásìkò rẹ̀ bó ní kọ̀ọ̀kọ̀wà mọ́jà sọ́ọ̀tì láyàtà alkiyama ọ̀n fasọ́fà tó fárí kùlà záàtì kọ́hàrán gbogbo àwọn àgbì tí ò jẹ́ agbájúmọ́ tọ́lọ̀ nínú sun rajab tọ́lọ tẹ́lẹ̀mí tó ti ra wọlé nínú ṣàbáàní yínà àfáà ni a fúra o ọpẹ ọya ó lè jó ní ó lè jọlà kọ́dọ̀ lè jẹ́sẹ̀jú tà ń bẹ́m̀bẹ̀ yìí àbẹ́ ìtaáfẹ̀ nẹnumú ó ní wọ́n gbogbo adùn tọ́ nẹnumọ́ tí ò jẹ́ ọ̀nà ní tipátipá wà yíkù lil mautu qaharan min kadarak ilé rẹ tó ní wọ́n bá wọ́lò lè sínbẹ̀ bá báyìí nìkan olélé ọjáde àti ẹ̀tìmọ̀kọ́lọ̀ wọn bá wa tẹ́lẹ̀ lam yalid wa lam yulad nígbàtà bá ń sọ ọkọ́ bá ẹni kí o lè ṣe nǹkan kan ọlọ́run ò ní bàbá tẹ́lẹ̀ ìpínlẹ̀ òbí mọ́tọ́sù wá sọ́kọ́ bá ẹni kan kò ní bàbá òun ẹ̀ lálágbára òun ẹ̀ ló fi ọ́ sórí ilẹ̀ òun ẹ̀ ló sì mú wa kó àtọ́wá níbi kẹta ń tẹ́rí sí tọ́ yàtọ̀ bí òjọ́dọ̀ rẹ̀ orísun kàdí ogbó wọ́n kẹrì sí náà nìyàn àwọn àwọn yóò lè máa òtù kọ́hàrà ní kàdí ààrẹ ilé rẹ̀ yóò dá orú ikú ọfà ọyọ́lá nínú ilé yìí ọ̀ntàdárẹ̀ mọ́sàtọ́ tàmínà lẹ́kàtọ́ ya bí táwọ̀bá ti mọ́kùlìsìn wájì almadárẹ̀ ọ̀ntàdárẹ̀ bí táwọ̀bá ti mọ́sàtọ́

iná ilé ìwà ọlọ́mọdé àwọn náà ní kọ̀ọ̀kan wà àti wà àtìmí náà o ní fàkàyòrò zawil jara imi man tadarak tó pẹ́ tí ń lò rí nù ẹntí máa sẹ̀ anábi tí gbogbo wa náà lẹ́lẹ̀sẹ̀ àmọ́ dẹ́sẹ̀ òun náà lẹ́n tó bá jẹ́ pé kí ni man tadarak kalkatọ́ ya bi tauba o lẹ́n tó bá mú ìtúbá tó fi sàlébà gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó jáwọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ so n ta ní fún wa lórí ti ṣàbáàni ní atẹ́mí àti wọ ọlọ́kọ̀ọ́kọ̀ ọkùnrin tí ó rí oríire rẹ̀ naam ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí àwọn òbéèrè kódà tá a gbà síwájú ká tó wọnú stúdíò àtàwọn kíkọ̀ ní oríṣiríṣi ike báṣkò yìí ṣe rí tí kọ́fì mẹ́ta pé ẹ má jáde lẹ́yìn aago méje pé ǹjẹ́ tá a bá ti kí magribi tán ta lè ṣe jámọ́ sọ̀látùl ìṣá tẹ́kù áwòye sílẹ̀ yẹn pé àkójọ wa ní àwọn masájìdì wa náà sí ojú yẹn lọ wọ́n ní ọmọ dáhùn rẹ̀ lọ́dọ̀ rẹ̀ sáà sì lè dáwọn táàmọ̀ táàmọ̀rin àjọ wọn sáà lè dáwọn padà káti ẹ̀wà pé ó ń kálukú tí ń rán ilé ìbó se mọ̀ pé ó túnmọ̀ pé ẹ̀ ń kí magribi ní à ń kí ní jàmá ni nínú mọ́sálásí wa tó ìjẹ́ pé lásìkò táàmbẹ̀ yìí sọ̀látùl magrib láwọn ọgbò mi ìbábẹ́ àwọn ọ̀dọ́ wa

jàmá yẹn tí wọ́n tó wá lè fi sáà ilé àwà béèrè pé tẹ́sà yìí ní òní kọjá aago méje lòfíjẹ́ pé àwọn àfáà ní ohun tó rọrùn ní kó tó bá jẹ́ pé àkókò tí wọ́n fi ilẹ̀ fún wa ọgbà wá láti ṣe magribi yẹn tààtún wá ní extendi wọnú àsìkò tí wọ́n ní kámọ́dà níta sáfi kí ìṣẹ́ ẹ̀ torí pé tí máa tí wọ́n tún ọ̀pá àti àwọn ẹni wa torí pé ìkírun ní àkókò rẹ̀ nínú àwọn àkọlọ́dọ̀ àwọn sọ̀hábà àtàwọn àfá ẹlẹ́sìn àwọn àfá tó ń lágbóyé ẹ̀sìn ọlọ́lá ju kátìtì pa lẹ́ẹ̀pọ̀ lọ bó ti ẹ̀ jẹ́ pé nígbàtí àwọn àwárìbì kábàtà àwọn tẹ̀lé bá tẹ̀lẹ̀ àmọ́ ti jámù òun ẹ̀ bẹ́nu súnà ṣùgbọ́n kátìrù kọ̀ọ̀kẹ́ lásìkò rẹ̀ ọlọ́lá wa òun ẹ̀ ni pé kíkó wọ́n lọ ká kí sáyẹ̀wọ̀ pẹ̀lú àwọn fámílì wa ní jàmáà nínú ilé ilé bí òun ṣe rínú. Jazakumullahu khairan ní ọlọ́run kí ó bá ní sẹ́yìn ní ẹ̀sán olóore so kọ́lọ́run kí ó sì mọ́dù wá ní ládàá rẹ̀ náà lẹ́yìn wá bà náà náà wọ́n nígbà tí a bá tún wọ́n ti sọ wa so káfẹsẹ̀ kanra wa torí ìrójú tẹ̀mí létí náà pé àwọn èèyàn tún ti ń dá dúró lóòtọ́ wọn fẹ́ kí wọ́n tó bí mẹ́rin márùn wọ́n tó wọ́n dádò wọn fẹ́sẹ̀ kanra wọn àyè tún bẹ fẹ́ nìyẹn náà. na alhamdulillah èyí tí àwárí kà tó jẹ́ kó náà láti ń sẹ̀sìn táàtì mọ́ sọ fún àwọn èèyàn tí táàtì rẹ́rìí míì tọba tako òun náà ni pé àwọn tó jẹ́ àwọn àfáà ẹ̀sìn níbàámu sáájú tí anabi sallallahu alaihi wasallam wọ́n jẹ́ àmọ́ pàtàkì títò sọ́fú káfí ìjìkákẹ́jìká káfí eegun kódà kí ẹsẹ̀ wa náà àti orígun akóhùn náà kò kóra wọn kódà a rí nínú àwọn àkọọ́lẹ̀ pé aṣọ àwọn sọ̀hábà tètè mọ́ gbólé jìká látara ìfi ẹgbẹ́ kan ara ẹni so ọrùn ní òṣìṣẹ́ ìta ara wọn tó jẹ́ pé àrùn tí bẹ́ńtà yìí wọ́n ní ẹmọ́ parakẹra yìí ni wọ́n tó ń pè ní social distancing kí ń ṣẹlẹ̀ pé ẹmọ́ fúnra yìí ní mítà kan síra wọn kó sáré practice ní mọ́sálásí àwọn afáà ní ohun táwò nígbà tí wọ́n bí ṣẹ́kẹ̀ Abdul Muhsin Badr àtàwọn míì wọ́n ní ohun táwò ní pé ìṣe sọ̀láàtì ní pé ká tó sọ́fú ara ìgbérùn dúró ni àwọn ní kò bá mu níbi sọ̀láàtì nígbò jẹ́ pé a ní ààyè alternative fún ìgbà pé káàlọ̀ kí òun yẹn ń lé pẹ̀lú àwọn ẹni wa ta mọ̀rìn àjò wọn láti sọ̀kún wà lálàáfíà pé ká mọ́ gbé eléyàn wọ inú mọ́sálásí tòun ti pófin tiẹ̀ tún bẹ́ńlẹ̀ pé ẹ mọ́ pọ̀ ju yìí báyìí lọ so èyí tí àwárí tí a sì gbára lítàwá fi ń sin Allah subhanahu wa ta'ala ní èyí tí a sọ yìí wallahu ta'ala a'la wà áàlẹ̀. Jazakumullahu khairan gẹ́gẹ́ bí mo ti sọ síwájú pẹ̀lú àánú ọlọ́run àwọ̀nú ètò wa títí èmi òní ni ọjọ́ ẹlẹ́ẹ̀kẹsàn nínú oṣù kẹjọ eléyìí 1441 àkùrọ̀ ọ̀rọ̀ wa lẹ́yìn èèyàn wa nílé òun náà ni àwọn orípa ẹ̀ṣẹ̀ àti ìyapa àti ọlọ́run lábalábáyìí òun ni olùbánisọ̀rọ̀ wa ìwọ́n mọ̀ gbówà rẹ̀ lórí léè tí a ti rán bẹ ọlọ́run kó mọ̀ tàlẹ́ ti nírọ̀rùn fẹ́ nìkọ̀ọ̀kan wa kí làwọn orípa ẹ̀tẹ̀ bákan náà sì ni pé àti àwọn ìyapa àti ọlọ́run bismillah. alhamdulillah salatu wasalam ala ala alihi wa wa sallam síwájú ká tó kó sínú rẹ̀ ààrọ gbogbo àwọn tọ́jà ọmọ ìyá wa tí wọ́n ń béèrè àwọn lẹ́kítọ̀ kẹta àti ti lọ pé ẹ̀ padà parí ẹ̀ bóyá bíi al-usratu kama yuriduha al-islam bóyá bá dé orígun ẹlẹ́ẹ̀kẹfà Tani ní àpàdà mọ́ kọ̀ntínú rẹ̀ pé àwọn àjáwò àwọn ọ̀sẹ̀lẹ̀ ó jí ká fi àwọn ọkàn tì nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá à ń bá bọ̀ wá bákan náà ni ayé ń tún padà náà ti àkórí ìbánisọ̀rọ̀ mí ta sùn náà ibi mẹ́rin ta ní àpàdà tẹ̀síwájú ńbẹ̀ gbogbo ẹ̀ kì í sí pé àgbàgbé ọlọ́run kí ó túnbọ̀ fún wa ní ẹ̀mí àti ìfẹsẹ̀lórí sunnah nabi sallallahu alaihi wasallam náà ìwà padà sí àkórí ìbánisọ̀rọ̀ tòní òun náà ni pé àwọn orípa orípa ẹ̀sẹ̀ àti ìyapa àti ọlọ́run lára ẹnì kọ̀ọ̀kan wa àti láàrin àwùjọ wa báyé ti rí kí làwọn orípa ẹsẹ̀ eléyìí àwọn ìfẹ́kìtì tá a pé ìṣẹ̀ sọ́lọ̀n àti yapa òfin rẹ̀ àti yapa àlànà fún ànẹ́bì sallallahu alaihi wasallam eléyìí ọ̀gbọ̀rọ̀ jọ ń tọ́ pamọ́ fẹ́ntọ́ tó nígbà tí wọ́n náà gbé afáwa Ja'far Sadiq ridwanullahi alayhim tí wọ́n ní wọ́n tó alayhi tí wọ́n bèèrè lọ́wọ́ wọn pé àwọn ń ṣàdúà àdúà gbà mọ́ ó nítorí pé ẹ̀yin o innakum tad'una man la ya'rifun ẹni tẹ́ ẹ̀ mọ̀ lẹ́ ń pè ẹni tẹ́ ẹ̀ mọ̀ torí pé òun lẹ́ ń ti kíni òun lẹ́ ń pè torí pé alákọ̀ọ́kọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ wa ń ṣàdúà ẹlòmí òkọ tọ́lọ́wọ̀n ọba òjẹ́ Allah subhanahu wa ta'ala ní fi ń pè kò sì mọ́ látara àti kò fi jọ́sìn wọn lóhun fún Allah subhanahu wa ta'ala ọ̀sàdúrà bó ṣe yẹ kó ṣe bó ṣe ẹni tó dáṣe lóhun fẹ́ gbà tí ò ti wá mọ̀ ó ní bẹnu tí ò jádù àyàn gbà àìsì mọ́ ní jẹ́ ẹmọ ọ̀sẹ̀ sí afáàyàn mọ́láyé wá lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ohun tó yẹ kó yé wa òun náà ni pé gbogbo ohun tí ń bẹ nínira ní ìjìyà yálà yìí téèyàn ń dájẹ àbí yìí ń jẹ lápapọ̀ èyí tó fojú hàn ìtọpamọ́ ohun tí máa bí inú pa ẹ̀sẹ̀ iná ẹ̀ lọ́wà èyí yóò nù nira ẹ̀sẹ̀ máa bí ìmá kó jẹ́ pé ẹ̀sẹ̀ yẹn ọlọ́run fẹ́ sàhádànú rẹ̀ fún ẹ̀kọ̀fẹ́ kí yẹn ọba lálkìyàmà ó ìsún fẹ́ ká padà níbi ẹ̀sẹ̀ kájáwọ́ mẹ́ yọbó sí wánú ayayọ kanáà al-Qur'an tó bẹ̀rẹ̀ pẹ̀lú arafi rọ́ náà nìyí lórí ilẹ̀ àti inú odò látara ohun táwọn èèyàn fọwọ́ wọn sí àwa ní kí wọ́n mọ tán wò àwọn aburú tí ọmọ ṣẹlẹ̀ látara wa wọn yẹn kí wọ́n bá lè ṣe kí n fọ́ bá lè ṣẹ́rí ẹ̀rí mi pé gbogbo àwọn nira ìpáyín kéke tí ń ṣẹlẹ̀ bákan náà wàzàwálì ní àn ìdẹ̀ra tí ń bẹ lọ́wọ́ kó wá tí ń yẹ̀ tí ń bọ́ olówó ń dolòsì alágbára ń dọ̀lẹ́ ẹni tó gbádùn ń dalẹ́ ẹni tí ò gbádùn pé á ah, ń gbà kan mọ́ wà bẹ́ẹ̀ ti mọ̀ ní títẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ́nu olú òsì ń bẹ̀ mọ́ wọ́n ní kò sí ohun tí ń bí eléyìí náà kágbé wá ní júmùlà báyẹn ju ẹsẹ̀ àti yapa àti ọlọ́run lọ torí pé ọjà gẹ́gẹ́ bí kẹ́nìkan ó ṣe nǹkan ẹ̀gùn fún wa ni wọ́n á kó nǹkan ẹ̀gùn eléyìí ó pẹtiróòlù ní ọmọ lò tí ọwá kò ní tẹ̀lé manua ọ̀pẹ̀ ohun tó bá wù wọ́n ni wọ́n rọ sí wọ́n bomi sí ọ́jẹ̀ gbèsè o si ní ti débi tọ́n lọ ọlọ́run tó ṣe wá o dá wa ó ti fi bá lọ ayé ó ti fi tẹ̀lé wa ìwé lọ ti tó dáyé ohun tá ṣe ń bẹ̀ fún wa ohun tá ní ṣe ọlọ́run sọ fún wa àwọn ọ̀nà ọlọ́run júwe rẹ̀ fún wa bá wá fún ara rẹ̀ là ń lọ fún yẹn tún dúpẹ́ fún ọ ara rẹ̀ ọ́tọ́ wá dẹni àbùkún wájú ìmì ọlọ́run ló bí pé ìmà ṣáàkìrán wà ìmà kàfọ́ bákanáà ẹ̀sẹ̀ àmọ́ ọkọ̀ àwọn àmọ́dí pàápàá jùlọ àmọ́dí ọkàn tí mọ́ kó pàmùbá ni tí sì mọ́ kọ́kàn òkú kódà ẹ̀sẹ̀ àmọ́ ọ̀sọ̀ tí ó bá ìtàkàṣẹ ọlọ́run rẹ tó jẹ́ pé èèyàn ní níwà ní ìmọ̀ tó pé ábìtì yóò ti fọ́ọ̀mù ábìtì pé ábìtì rẹ̀ ní kó wọn mọ́ ìtàkàṣẹ ọlọ́run kì ṣe pé ń kẹ́ ń ṣe é pé ọkàn sí ìfikọ́ àwọn eléyìí lákòjọpọ̀ tí ọmọ jẹ́ ìbùkọ́ dìmà káwà padà sínú tíra àfáwà hakim nínú mustadrak wọn yóò sì dá káwọn mọ̀pọ̀ àwọn hadith tàfẹ́ lò torí pé ọ̀rọ̀ mọ́pọ̀ báyìí ń bẹ báyìí báyìí ń bẹ báyìí sọlá táwọn fẹ́ gbọ́rọ̀ fàṣíhà táwọn fẹ́ gbọ́rọ̀ wa kọjọ́rọ̀ tó lálàáfíà láti bùkátà àfáwà alhakim nínú tíra wọn hasari hasan ni ó sì wà nínú súnánù ti àfáwà ibn maja àti àwọn míì kódà ó wà nínú báyà ti àfáwà abu ya'la náà láwọn àkójọpọ̀ tí wọ́n gbé wá ti mọ́júmọ́ sàwárí àtàwọn tíra mi àwọn amúbáàbò wa àti ọ̀pẹ́ fìtínà kódà tí ò kéwú ọmọ kì í ṣe ohun tọ́da bó ti ẹ̀jẹ̀ pé ń gbà níwọ̀n amọ̀lókẹ́lmà fìtínà fún pé kọ́dà ohun tó jẹ́ dẹ̀ra ọlọ́run fi hùn náà dán wa wò ni innama amwalukum wa awladukum fitnatun lakum bá ti bá wọn lò káàkiri pàtì lára wọn afọ́wà gbé wá níbi kìtàbùl fitan àwọn àkọọ́lẹ̀ nípa àwọn fìtínà tí ọmọ ọ̀sẹ̀lẹ̀ àdíkì yóò gbé wá nù yóò ti kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ láti mọ ipa tí ẹ̀ṣẹ̀ máa ń ní lára ẹnì kọ̀ọ̀kan àti yapọ̀ ọlọ́run àti láàrin àwùjọ wa kí ń dálẹ̀ tó pé ara náà là ń báyìí láti wá mọ̀ kí táwa ti wá mọ ìṣòro wa bá a bá ń ṣàdúà a tún mọ fèsì sí wa náà ṣàdúà látara ìjáwọ́ níbi àwọn abúrúkà ẹ̀ ọ̀ràn wọ́n gún yọ wà bí a abẹ́lọ́n kọ́lọ̀ ní orí bẹ́ẹ̀. afọ́wà àtọ́ ọmọ àbí rọ̀bá wọ́n láwọn wà pẹ̀lú abdullahi ibn umar radiyallahu anhu àwọn wà pẹ̀lú wọn táwọn jókòó bẹ́ẹ̀ lárakùnrin kan wá ọwá ní wá béèrè dé lọ́dọ̀ abdullahi ibn umar àbá ti gbé sábàbí tó gbé àdísì yìí wá àbá kan lọ bí ọ̀rọ̀ àwọn ipa ẹ̀sẹ̀ yẹn ṣùgbọ́n gbà mí kó lè jẹ́ ìwà náà pé gbà mí bí ọ̀rọ̀ ànẹ́bì Yusuf tààfẹ́ pé àfáà lè lo fúrúsọ̀ opportunity láti tún dá ẹnìyàn lẹ́kọ̀ọ́ ìbẹ́nù sí àwọn ànẹ́bì ọlọ́run bí tànẹ́bì Yusuf tààfẹ́ fún wa àlá ni wọ́n bí léèrè ó fún wọn ní ìsìn rẹ̀ níkẹyìn ìbẹ́nù àwọn àdísì ànẹ́bì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ìbẹ́nù sí àwọn sàhábà irú báwo ni a ṣe dáwọ́ láwà ní ilẹ̀ sadlu isdalul ìmáàmà láwà ní tàà mọ́ owó yẹn torí pé láwọn àkókò kan bẹ́ta ń sọ̀rọ̀ nípa ìsìbáyìí a sọ̀rọ̀ nípa pé kìí sasọ nìkan kìí ṣe ṣòkòtò kìí ṣẹ̀wò nìkan kìí ṣe jàlàbíà nìkan kódà kìí ṣagbádá nìkan kí àtá èdò láwà ní wa kò gbọ́dọ̀ mọ́ wọ́lẹ̀ ara wọn tó gbà ara wọn tó lérí àti mọ́tò àti mọ̀kútọ̀ wọ́n tó bá jẹ́ pé sí ọlọ́run ni àtànẹ́bì sallallahu alaihi wasallam lọ́sọ tá ń sọ òun ni ẹdọ́rọ̀ padà sí lẹ́nu kìísàwà lẹ́tàrí báyìí káwà lè mọ̀kọ́ àwọn sọ̀hábà bùkátà pé kò sí òun èbèrè toríkùn ní tẹ́kà wọ́n sìsì tó túnmọ̀ pé lọ ń béèrè stáì aṣọ báwo ńlá wà Ibn Umar wá sọ fún ẹni tí ń béèrè lọ́wọ́ ẹ̀yẹn ó ní ń fún ọ lésì ìbéèrè tó béèrè bí ilmi nínú ríwáyà kan níbo mi ó ní an ilmi ó túnmọ̀ pàṣọ pé dáwà bùkátà mímọ̀ tí ẹ bá yàrá kwanà ti gbé wá fún wa pé àníbi sọ̀rọ̀ sọ́lá ní èmi ń pè sójú ọ̀nà alábàṣírọ̀ ti ní lórí àmọ̀dájú lórí mímọ̀ àtàwọn àyàtọ̀ sáájú pé wa'lamu annahu la ilaha illallah kò tó pé síwájú tàwíìdì gẹ́gẹ́ ìmọ̀ láti mọ Allah subhanahu wa ta'ala lọ́kàn láti dọ́lọ̀ mọ̀ àmọ́ àwọn owó rẹ̀ àmọ́ àwọn tọ́tọ́ sí àwọn tí ó tọ́ ó ní insha Allah bọ́lọ̀ bá fẹ́ ń da ọ ń fún ọ lẹ́sìn ìbéèrè rẹ̀ pẹ̀lú mọ̀ ọwá bẹ̀rẹ̀ pé ó lóun lòun jẹ́ lẹ́ẹ̀kẹwàá kúntù áṣírọ̀ àṣírátì èmi ẹni ẹlẹ́ẹ̀kẹwàá nínú mọ́sálásí lọ́dọ̀ ànẹ́bìsọ̀lọ́ àríwọ̀sọ́lẹ̀mù pé àwọn èèyàn mẹ́sàn ń bẹ lọ́dọ̀ ànẹ́bì èmi sì kẹwàá tánẹ́bì ń jẹ́ ẹni kọkànlá wa pé abubakar mbẹ́mbẹ́ umar mbẹ́mbẹ́ usman mbẹ́mbẹ́ ali mbẹ́mbẹ́ ibn mas'ud mbẹ́mbẹ́ usaifa mbẹ́mbẹ́ sahibu sirri rasul sallallahu alaihi wasallam àti abdurrahman ibn auf àti abu sa'id al-khudri radiyallahu anhu ó gbogbo wọn yẹn mbẹ́mbẹ́ tó wọn ibn umar wá sì kẹ wá wọn àwọn jọ ń bẹ lọ́dọ̀ ànẹ́bì masalasi ó wá bèèrè yìí bẹ́ẹ̀ lẹ́nìkan náà wá bèèrè lọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam inú àwọn àǹsọ́r náà tó gbà ànẹ́bì lálejò òní fasallama ala rasulillahi sallallahu alaihi wasallam thumma jala ọwọ́ asálàmọ̀ sí ànẹ́bì ìsọ̀fẹ́ ó wá ní àwọn jẹ́ wà ní mọ́sánsá àtàwọn mẹ́sàn-án yìí tó ń sì kẹwàá àwọn lọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi lẹ́ni yìí fi dé ọwá béèrè dé lọ́wà nẹ́bì ọsálámù ojúkó ọwá ní mo pè wọ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ayyul mu'minin afdal nínú àwọn sallallahu alaihi wasallam wá ní ahsanuhum khuluqan anẹ́bì ní ẹni tí wà rẹ̀ bá àti mọ̀ pé nínú ẹ̀dá ọlọ́wọ́ ẹni ọlọ́lá jùlọ nẹ́bí sallallahu alaihi wasallam fúnra ọlọ́run lọ́fà nẹ́bí ní sàtífíkéètì òpègede núwà wa innaka la'ala hulkin azim ànẹ́bí náà sọ fún wa pé ẹni tọ́jẹ́ ni eré tí ọbọ̀ pẹ̀lú ìrìnà níbẹ̀ tí wà rẹ̀ bá dájú sáwọn ará alé rẹ̀ tó ìkún dasára àta ànẹ́bí ni torí òun ni a fi mọ̀ tó nígbà tó dájú náà àwọn tó gbọ́lọ́wọ̀n bá gbọ́ wọ́n tó ayyul mu'minin akiyas ta lórí ẹ̀ pé jù tó ní láàkáì pé ó láàkáì ní pé wọ́n wọ́n tó rí wọ́n pé tafẹ́ pè lọ́jọ̀gbọ́n inú àwọn olùgbàgbọ́ òdodo ọlá nẹ́bí ikú gbogbo ògbà ìsábà mọ́ rántí ikú kí wá ti pín rántí ẹnìkan wà àṣánù hún là ó sì dáadáa ní tó jẹ́ pé òun ní ìpèsè rẹ̀ ìmúradékú rẹ̀ ti ṣe kíni lọ́dáàjù ìmọ̀ rántí ikú jù ìmúra rẹ̀ dékú sì ti ṣe kíni òun lọ́dára jù kọ́bùlà àyẹ́nzìlà bìí arákùnrin ìbá dákẹ́ ìgbà tó dákẹ́ Ànábì sallallahu alaihi wasallam tó ayé jùkó sí bí i pẹ́kásọ pẹ́tọ̀ pé episode 1 ti parí ohun tí wọ́n béèrè Ànábì dá lóhùn Ànábì wá èyí tí ó wá béèrè Ànábì sallallahu alaihi wasallam òun wá ń bẹ́ẹ̀ Ànábì wá ń kọjú dà àwọn mẹ́wàá tí wọ́n jọ jókòó ya ma'shara muajirin mo pe gbogbo ẹ̀yin tẹ́ ti maka wá sí mẹ̀dínà tẹ́ tẹ̀lé mi wá ẹgbẹ́ sì yí sá fáwọn náà ti wá mọ̀ tẹ́lẹ̀ awa àwa náà ó kọ pé àwa náà ṣe ìjírá látọ̀run wálé ayé báwọ̀ bá sì ní ìjírá kan mọ́láyé ibi ń bẹ náà a mọ̀ ṣe ìjírá kò nínú ẹ̀ṣẹ̀ lọ sínú tẹ̀ wa lọ sínú wà torí pé ìjíra àyè ń bẹ ìjíra ìṣe náà ń bẹ ọlá ní wa kọjú dà wọ́n jọ́nà ẹ̀lọ́run pé mo tẹ́ bá mi sìnrìn àjò láti Mákà wájú ní Mẹ̀dínà ayé muhajirin Ànábì wa ni homsun inibtulaytum bihin àwọn nǹkan márùn kan tọ́lọ̀ ń bẹ́ fi dẹ́yìn wò kí àwọn àdánwò kan ń bẹ láyé ànábì tó wá ní a'udhu billahi an tudrikuhunna kọ́dà ìwọ́lọ̀ nísọ kọmọ́jẹ káwọn àdánwò márùn yẹn kọmọ́jẹ ọ́sọ̀ kalẹ̀ yín láyé ànábì bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ tí ó jà mọ ipa kí ẹ̀ṣẹ̀ àti ya pàtàkì ọlọ́run kí ń dálẹ̀ sínú gbésí wa wa lam الفاحشة في قوم قد حتى يعلنوا بها إلا ظهر فيهم الطاعون والأوجاء التي لم تكن مدت في أسلافهم أنبني الفاحشة ìwàbàjẹ́ ohun tí alkùránì pè ní fáyíṣà tọ́jọ́ gá nínú rẹ̀ òun ẹ̀rí sinà bẹ́ẹ̀ nínú àwọn hadith hàn láàrin àwọn ọjọ́ kan kó túnmọ̀ sí láti hàn àyàfi kọ́lọ̀hún ó gbé àwọn àjàkálẹ̀ àrùn àti ebi téyàn ọmọ jẹ tí ò ní yó tí ò sínú àwọn tó ti ṣáájú ní àwọn sálàfù mọ́dọ̀ sí àtìláàfikùn pé àwọn sálàfù yí àwọn bá ńlá bàbá yí tí wọ́n ti lọ pé tí àwọn ọjọ́ kan tí sìnẹ́bá ti wà láàrin wọn tí wọ́n ti tún ṣe láti hàn kó ṣe ń kọ̀rọ̀ ní ọ̀dá tó wọ́n tó wá ti ń ṣe láti ẹ̀tún kàkọ́ kàátí mọ́ àdínsọ̀lọ́ọ̀sọ́lọ́m ni àjàkálẹ̀ àrùn ọmọ sí kíni yọ́ mọ́ ọjà àti ebi wọ́n mọ́ jẹun òní yó níhun táwọn tó sáájú wọn tí wọ́n ní experience irú rẹ̀ káwa kóradó nípa kọ́sìnà láàrin àwùjọ wa tẹ́sì ní ọ̀gbálẹ́kògbòkò ìwọ́tọ̀ ń gbọ́ mi àtìmínà ń sọ̀rọ̀ wọ́n rẹ̀ àbáwọn ayẹyẹ tá ń ṣe lè nì sinẹ́là ń dé ládé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin tó yẹkọ́ lọlé ọkọ ta ní bí ọba tí parí ìwé bí ọba tí ìṣe gbá bí ọba tí ìláwò ṣe bí oyún lọ́kọ́kọ́ ní sinẹ́ ni wọ́n ṣe sinẹ́ náà látún patẹ́ǹtì síta kayẹyẹ lọ sí síìbì ta tún pe àwọn àfáà táwa náà tún kọrin fún ọkọ̀ ọmọ ojú lórí ìṣẹ́ lọ òótọ́ àsíbi tí wọ́n ti ń lò fi ọlọ́run débi pa lè pẹ́tọ̀ ìgbà tí òkú tí ìlọ́kọ rí tẹ́lẹ̀ wọ́n fún lẹ́gbàá wọ́n fọ́kọ rẹ̀ náà lẹ́gbà tó ní ọ̀bá tí láyé arí tẹ́lẹ̀ tí wọ́n bá ti ẹ̀fẹ́ra wọn káyà wọn fún gbàdíṣẹ́ bí àfihàn yàwọn padà fẹ́ra wọn òun tí ó sàájú tó ti lóhun lóyún òun náà ni pé àmọ̀ mọ́jọ́ ni a sì máa sọ nǹkalùkọ́ tàgèlè èwo wá làṣẹ han sìnà kátùmọ̀ dọ́lá fún bàjẹ́ tó ju eléyìí lọ àbáwọn tó tẹ̀ jáwọn tí ń bẹ́ńlé nílé ọkọ náà tọ́jọ́ kódà bá àti ń pariwo pé wà láǹsẹ̀lẹ̀ láwùjọ wa àwọn àyíkọ̀ kíkà mọ́ mímú papọ̀ àwọn kìíní kan gbogbo àwọn tàbí láwùjọ kọ̀ọ̀kan a mọ̀ bí táwọn ọ̀bàjẹ́ yìí wà ọlọ́nkọ́bá wa ti àwọn ilé náà kó ti bá fi sẹ́ẹ̀mí ìrọ́pù fáwọn tí ń serú iṣẹ́ bẹ́ẹ̀ àwọn ilé àgbèrè àwọn náà ń bẹ láàrin àwùjọ wa tó jẹ́ pé inú pé ráìtì wọ́n ní táwọn tọ́jà wọn tí wọ́n ń bẹ lé ọkọ tí wọ́n ti káwọ àwòrán wọn kabẹ̀ pẹ̀lú nọ́mbà wọn tó jẹ́ pé ní wọ́n bá nídìí wọn tó bá ti débẹ̀ tó bá ti wo fọ́tò tó wúrọ́ ẹni tó wù yóò ti pé nọ́mbà kọ́kọ́ pàdé òun bẹ̀ ìwọ náà lè kọ́ ọgbọ́rì ó sì lè kí ọmọ ṣẹlẹ̀ ṣùgbọ́n rúta ni wọ́n tábàyé jẹ́ ni wọ́n náà ni ṣé olùfà àjàgà sínú ayé ni wọ́n náà jẹ́ àbínú àwọn olùtayé torí gbogbo wájọ́ ń pariwo nísìn ọlọ́run ṣàánú wá tàhùwánú tọ́lọ̀ ń bá káyì tà ń bẹ́ ń bẹ̀ sàáfẹ́ kò ní òtún wá ní pé eléyìí ọ̀ràn wọn àbáfẹ́ kó dúró Ànábì ni pé títì náà bá ti gbókùn láàrin àwùjọ yẹn pé kò tiẹ̀ sínú àwọn ṣe pamọ́ mọ́ ó ti di pé kò sáà ti pamọ́ débi pé àwọn tó jóbìnrin ilé gan tó fi ń dárin nígbà tó máa ń bẹ́ẹ̀ bí àwọn ayẹyẹ yóò fi rọ́bà tó lé ẹni lọ́kọ tí ọ̀lá lè fi yóò fi rọ́bà tó lé àwọn tàà jẹ́ ọkùnrin tíyàwó rẹ̀ bá ń bẹ̀m̀bẹ̀ bí wọ́n ń kọrú orin yẹn sọyẹ kínú rẹ̀ ó dùn sọyẹ kẹ́ẹ̀ná wọn lówó bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀rọ̀ yìí àwọn orin yìí a mọ́ lápánú àwọn létí àwọn tí ń gbọ́ yóò ti mọ́ lápánú ẹ̀fẹ́ pé ìjọ́rọ̀ yóò fẹ́ ẹjọ́ òótọ́ kí láti ra

kó kàkọ́ wá bíra wa àwátá jẹ́ ẹni tí ń bá wọn yẹn sọ̀rọ̀ láàfà àfà àti mùsùlùmí àfà àti lẹ́sìn míì àbẹ́sìn yóò tú ọ̀nà ẹlùmọ̀ sí torí pé mùsùlùmí ọlọ́run sọ fọ́wà náà pé wàtẹ́kù fitna ọlọ́run ká torí pé látò fi bá ọ̀dà ní ti tí ò ní kòrónà gbogbo wa ni wọ́n ní ajókòó ńlé business ẹlòmíì tí ó ti dàrú báyìí tí ọmọ ibi tí ó gbé gbà lóbi jẹ́ pàdé jọ dákẹ́ inú sẹ́ta àwọn ọ̀sẹ̀ ni pé al'amuru bil ma'ruf wa nahyu anil munkar kó wa kókó àwọn chẹ́ẹ̀kì àwọn tó jẹ́ àwọn ọmọ wa àwọn àbúrò wa àwọn tó ti ṣe bẹ́ẹ̀ lọ wọn ó túbá kọmọ wọ́lọ̀ ńlá foríjì ilé ìlàlá kọ̀kọ́ àdébìsọ̀lọ́rẹ̀ wọ̀sánlá tó wá nítọ̀ èyí tí ń bá sọ̀rọ̀ yí bákan náà ولم ينقذوا المكيال والميزان إلا أخذوا بالسنين وسدة المهونة àníbi ní bẹ́ẹ̀ náà ni ẹnìkan ò ní máa dí òṣùwọ̀n àti pẹ́rẹ́ gìkù àyàfi kí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó fi yìnyàn kó fi mú yí àti ìfúnpipin inú ìgbésí ayé láìpù tó lé tẹ́ẹ̀ bá ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń dí òṣùwọ̀n fún káwá gbé látorí àwọn táǹtàun táà ń lo lítà fún báyàwà táà ń tepo òun yóò táà lè mọ́ sí lẹ́sìn tí pé odidi òṣùwọ̀n lọ́lọ́run fi pa odidi àwọn ọjọ́ kan rẹ̀ tẹ́lítà wá pé àwátà ń ta gàrí àwátà ń tẹ́lùbọ́ tí èsì parílá kó sísàlẹ̀ kódà àtá ẹni tí ń tajà tí wọ́n ti rí ọ̀pọ̀ tí ń ta ẹ̀pàfà ẹ̀pàfà àfáà mi ẹ̀pà sísè wọ́n ò sọ fi pépà sísàlẹ̀ agolo àbáwọn ọjà iṣẹ́ ọ̀nà tẹ́ẹ̀tì wó pé òun wọ́n tó yí ọ̀sẹ̀ wọ́n tó yí tẹ́ pé ọ̀tọ̀ ní ti ń bẹ nísàlẹ̀ kìí sọ̀sàn nígbà kí wọ́n ni wọ́n tó pé wọ́sàn ah, yẹn ti pọ̀ tó kódà àtá àti rí àwọn tí ń ta omi fáwọn èèyàn níta pé 7 of tó wọ́n lọ lórí ìrìnà ìpọ́yá fún mi ní kíní àwọn tó mọ́ sáré káwàwò awátà ń tèpò awátà àtẹ́kú tàbí ìṣẹ́ ọwọ́ aago tí wọ́n ní adébẹ̀ síbẹ̀ aago ládébẹ̀ àwọn ẹni jò sùnwọ́n la kúrò iṣẹ́ tí wọ́n ní á ṣe sóhun la ṣe àníbi sallallahu alaihi wasallam ní àwọn ọjọ́ kan ò ayé wọn kọ́lọ̀n ojú ó pínpín torí pé wọ́n ti gbọ́n rí kúrò níbi ìrántí ọlọ́run alukur'an wa man a'rada an dhikri fa inna lahu ma'ishatan danka ayà tó tún báwọn náà mú ní alukur'an lélẹ̀ kúnkà kọ́ wá bíra wa bàárà lítà pé a kìí pé mọ́ gbogbo lítà kẹ́kẹ́ ọ̀yàtọ̀ bá gbogbo gálọ́nù lọ bọ́ọ̀rọ̀ á sínú ní ẹyí kọ̀ gbọ́dọ̀ mọ́ pé iye àwọn ní sáàmọ́sá àwọn òtún fi tíwá sí ilé yóò túnmọ̀ pé ọdọ́dọ̀ yìí lónìí nìní kíyàn ó sì gbà á ní bàbá ti dọ́dọ̀ kó wá ìbókù kí ìdébá kásí kíní kayẹ̀rí káwùjọ lè dáa katúbá níbi irú ilé torí pé wàhálà rẹ̀ tí ó ni àníbi wá ní kò túnmọ̀ síbi méjì yẹn pé báyá ìyàn àti ìgbésí ayé tó le kókó ọwọ́ ni wọ̀jẹ́wùrì sultani àlejì àwọn tí ọwọ́ àmọ́ jẹ́ àwọn ọba àwọn onípò wọ́n tún jáwọn tí ọmọ sòjú oró lé wọn lórí tí ọmọ jẹ wọ́n ń pá tí ọmọ fọwọ́ lágbá wọn lójú láti fi kún fún wọn pé wọ́n ń dí òsùn wọn kù àti pẹ́rẹ́gì látàtijọ́ ó pé ike ìjọba ń bẹ wúyẹn ní wọ́n fẹ́ ke ìjọba àwọn tọ́lọ́wọ́ ọba tó gbéṣẹ́ pé inú alukọ̀hán ni àwọn olùjí òṣùwọ́n yìí àwọn olùdí skéèlì kù gbogbo àwọn ìlàjọ mọ̀ pé wáyé lílùmọ̀tọ́ fìfì ẹni tí ń rọmọ kájú àsìkòtà mẹ́mbẹ̀ni àwọn tí ń ra soya beans ọ̀tọ̀ ní skéèlì táà fi ń ra àlòkò bayakálẹ̀ rà kọ́ bá lé àálọ̀ wá síngì tí ó lé tọ́jẹ́ pa àti mọ̀ pé wọ́n wọ̀nyí ó ju déédéé nọ́mà lọ pé skéèlì mi lẹ́sìn wọ́n fún mi kọ́ra kọ́mọ̀ pé scale ìtàn tó fẹ́ tajà fún tó ń gbọ́dọ̀ ń bá délé kò lè fi irú scale tó fi rà á. lẹ́yìnà ìdáptálù aláǹnàṣì ẹ̀ṣà òfú ọ̀yìn. tó ń bá fẹ́ tà kò ní fi irú scale yẹn Allah subhanahu wa ta'ala jẹ́ oyé wa pé kò sí òfíìsì ibi eléyìí pé ọ̀kan Allah yazunnu ulaika annahum mab'uthun ó sọ pé ìgbàgbọ́ nù yaumil akhir ló fi jẹ́ pé mùmí ní gidi kò ní ṣe bẹ́ẹ̀ ilé ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta Ànábì sallallahu alaihi wasallam tún ní walam yamna'u zakata amwalihim illa mun'u al-qatar min as-sama' bákan náà wọn ò ní mọ ọkọ̀ fún ọmọ ọmọ yọ sàká àwọn dúkìá kí ló já sọrú eléyìí láwùjọ lónìí ojú ọmọ ọ̀rọ̀ wọ́n fi mọ̀ pé acidic rainfall wọ́n pé acidic rainfall ní rọ̀ wọ́n pé látara excess of eh, air pollution kìníkẹ́ pollution so ojú ọmọ wá rọ̀ ojú ọ̀tọ́ wá kí ọ̀tọ́ mọ́ ní ìsìnkú àti máa wò pé ojú ọ̀tọ́ dàbí òjò tẹ́lẹ̀ wọ́n ní wọ́n ní yí tí nínú owó lásìkò tá ń bẹ òun náà ni tí ẹ bá ti ní 1 million 591,600 naira lówó lọ́wọ́ tọ́kádú òwò yóò tó ti tọ́wá ti yípo ọdún mọ́ lọ́wọ́ tọ́wọ́ lè sọ́ọ̀bù yíye ta sọ 1 million 591,600 ọwọ́ adásọ́ ní ogójì ọ̀nà ogójì ọ̀nà 40 lẹ́ẹ̀kan lọ́dún ìdá kan yọ ọ́ fáwọn tó tọ́ sí kọ́dọ̀ lè jẹ́nu ẹbí rẹ̀ á ti sẹ̀mọ́ ọgbọ́ ìyàwó lè yọ fọ́kọ ọkọ ni ò lè yọ fúyàwó torí pé àyè fi ojúṣe bí ojúṣe kásùmọ́ wà fún àkúnwọ́ sàlàyé fún wa kí wá sí bí owó nìkan láwọn nǹkan ọ̀sìn àwọn fi ń sin mọ̀lú gbogbo kálukú náà láwùjọ wa nìsìn ó ń náà láwọn tí wọ́n tọ́lọ̀ ń kẹ́ ẹlòmí mọ̀ etí mọ̀ ló òun dànù ogbó sàyọ́ ẹni tí ń sin ewúrẹ́ ẹni tí ń sàgùtàn ẹni tí ń sin ràkúnmí àbáwàta ajáwà àgbẹ̀ báyà bí 653 kilogram tó bá wọ̀ tí àgbàdo tó sí ọwà yọ ìdákẹ́nù ìdámẹ́wàá nígbà tó bá jẹ́ pé òjò lọ́rọ̀ sí tí èsì pé wọ́n ló fomi wẹ́ẹ̀tì tẹ́kùwọ̀ ló fomi wẹ́ẹ̀tì tí ìdàgbà ọyọ̀ dákẹ́nù dá márùn-ún kódà ẹnìkan yọ lọ́wọ́ pé àti àdúrún tí yàn yọ nínú 653 kg ní pé ìfẹ́ ríta káàkì nǹkan ọ̀gbìn bẹ́ẹ̀ gbà pẹ́rú ànẹ́ni tí yàn fẹ́ soya beans ní tọ̀ àwọn tó súpọ́ sí tó máa ń gbé fún wọlé tí wọ́n nẹ́mọ̀ pẹ́tọ̀ ó tó lè fún ọ tàrí ẹ̀ sáwọn tí àwọn náà tó tọ́ sí tó ọmọ pé kìí tọ́ ṣerú èmi èèyàn ní jókòó tí fọ́nà tó bá jẹ́ pé bẹ́ẹ̀ sí ẹlọ́wà fi bẹ̀rẹ̀ pé irú sàkáàtì yẹn nísìn ní ń dínta ó ti kó nù ẹni tí ọmọ ọ̀tọ̀rọ̀ bá rà nígbà díẹ̀ tó bá sí ẹwà ti fi làákà tó fi ṣòwò yẹn ó súnmọ́ kọmọ rí mìíràn kọmọ rí mìíràn àti àlefèétì ò sí ara náà fúngbà díẹ̀ bẹ́ẹ̀ ọjà lọ́dún ní ṣe ṣùgbọ́n tí yìí ayọ̀ náà ni ò sí bá ti ṣe o gbogbo àwọn eléyìí fi wa

kí láàmọ́ ṣe ní pápó ìsọ́lọ̀ torí ẹ̀dá wa ilé iná ẹ̀pàwápọ̀ òun náà ni pé torí ìjọsìn máa kọ̀ látìlù jínà wọ̀lẹ̀ ìǹsá ìlàlẹ̀ àgùdù ibi táàkì wájọ sẹ́sínà ibi kẹ́nà gbogbo wa tún jọ ń lọ ẹni rí àtẹni bú wa ájọ pàdé lọ́dọ̀ ọlọ́run náà ni àrẹ́bí mú pọ́ǹtì ká ń bẹ̀ tó jẹ́ pé wọ́n tí èyí ọ̀sàká tí èyí ọ̀sàkáàt àbọ̀n bẹ́nu ẹni tó jẹ́ ń sìn náà tó fi jẹ́ pé àti ń bẹ́nu àtàwọn ẹranko wọ́n wúlò fáwọ̀ ẹ̀dá ju èèyàn mí lọ mbọ́ láti gbélé yé àdébíwọ́n wàláwùlẹ̀ bàháìm lẹ́mì yóò ni ojú òkè ní rọ̀ túnmọ̀ pé àtàwọn ẹranko táwọn rí ẹ̀tàwọn ẹranko lásán lásán gẹ́gẹ́ báyà lùkọ́ ti gbé wá fún wa pé bẹ́nu àwọn èèyàn tó pé bùkátà àwọn òjú ájẹ áàmù lọ wọn ò bọ̀wọ̀ fẹ́ tó dá wọn wọn ò fi fún ọlọ́run Allah subhanahu wa ta'ala ní ọ̀sá pẹ̀lú tá a fẹ́ fún ó ju àwọn ẹranko lọ ọwà ní báyìí home adọ́lù òtí kódà àwọn nù wọn ò wúlò tó àwọn ẹranko tó pé a ti sọ èèyàn ní èèyàn ní sèsìn náà ní gbajàgàwá yìí èèyàn ní tó sùn ọ̀kù wàhálà ń ṣẹlẹ̀ èèyàn ní ọ̀yọ́ sàkáàtì wàhálà ń ṣẹlẹ̀ ọlọ́wà ní òjò ní rọ̀ ó dà àwọn kí ọba tí ọlá àwọn ẹranko yẹn táwọn ní bùkátà sí kẹmọ́ kó bá wọn ni nkẹ́kẹ́ ọ̀kẹ́ ní kò ní lórí àwọn ànábì sallallahu alaihi ẹlẹ́ẹ̀kẹrin ó ní ní mọ́ ní ìpínlẹ̀ tó àyàfikọ́lọ̀ wọn bá dé ọ̀tá ọ̀tá sí wọn tí ò ní jẹ́ láàrin ara wọn àwọn ọ̀tá tí ò ní jẹ́ láàrin ara wọn yẹn wọ́n kàṣù báàbọ̀ máa káàmẹ̀ sí àìdíyìn wọ́n mọ̀ wá já orí tí ń bẹ lọ́wọ́ wọn gbà tọ̀ tí kò tí mọ́ ṣẹlẹ̀ sí wa bá kódà yàtọ̀ sára àta àtàrà ilé wọ́n sì ń gbá wa. bá a jókòó nu yàrá rẹ̀ wọ́n ń gbá yẹn níṣì láti orí ẹ̀rọ látàgbà yìí. àìmọye àwọn pé afẹ́ wọn supply àwọn ìjọba níye báyìí ẹlòmíì ti kó sọ́wọ́ ilé ìrẹ̀lẹ̀ kẹrin ẹlẹ́ẹ̀karùn-ún anábì wa man lam yakum ahimmatuhum bi kitabillah illa alqa Allahu ba'sahum bainahum ó kọ̀ wá ní sí àwùjọ tí àwọn tó jẹ́ àwọn adarí wọn ọba ti fi òfin ọlọ́run ọba darí wọn òfin tẹ́ra ọlọ́run darí wọn kẹwàá ń bá pè ní àhímà yìí kìí sàwọn adarí pátápátá nìkan kódà èdórí torí pé ìmáàmátòlù kúbọ́rọ́ ń bẹ ṣúgbọ́rọ́ ń bẹ àwọn olórí ńlá olórí kéékèèké olórí ńlá olórí kéékèèké kódà èdórí àwọn àmáàmù mọ́sálásí fún ọ pé àbí ìmáàmù ní baálé inú ilé náà gbogbo inú ilé gbogbo mọ́sálásí gbogbo àdúgbò tán ọba ti fi wí ọlọ́run ọba darí ara wọn

tí wọ́n fi darí ara wọn ọlọ́ni àádẹ́ wọn síra wọn lẹ́yìn náà káwà padà sí bí kọ́sẹ̀tẹ́ ni ẹwà bèèrè lọ́wọ́ Abdullahi ibn Umar ọ̀rọ̀ kí ni gbogbo lọ́wọ́ nílé dé ńgbà wa sọ gbélé ìtàn òsìdí ànẹ́bí wa Yusuf olófúrúsọ̀ ọwá ni ànẹ́bí wa ọwá ní pé kọ̀wá àwọn náà ogun tánẹ́bí ọ̀lọ tí ó gbá àwọn ọkọ̀ nílé àbàmà búnà áfúwà mẹ́rin àwọn jẹ́ ọ̀lọ àdébíwá òun ni kọ́ jẹ́ olórí wọn bẹ̀ ọwá wúláwà ní kànjọ náà wọ́n jẹ́ àmàmàtì ní kàràbíìsì sàúdáà kàràbíìsì ni saubul fàṣíyà aṣọ tó jẹ́ ìrìn fúrùṣ aṣọ tó jẹ́ pé aṣọ àwọn imported ni n ta lè pé nìyẹn ló fi wúláwà ní jẹ́ nìkan wá jẹ́ dúdú wọ́n lánàbí wá ní àníwá ní kó súnmọ́ àníbí wá túláwà ní yẹn súnmọ́ nà kọ́dọ̀ hù àníbí wá túláwà nítorí rẹ̀ wà àmàmà ó bí àmàmà ti ń bẹ̀ ìdọ́ à àníbí wá mú dúdú orí rẹ̀ kó fẹ́ wá fi funfun rọ́pò òwúláwà ní fún wà arsala min khalfihi arba asọ́ọ̀bì àwọnà ẹjá wo ìbéèrè tí ẹni yìí bí Abdullahi ibn Umar ẹjá wo ẹ̀kọ́ tó ti kó wá nígbà mílò fi jẹ́ pé kìí gbogbo ògbà ní pé wọ́n bí ọ lè sọ pé dàrẹ́ ìtìwá ọkẹ̀ pé kọ́dá ọ̀dá kìí sí gbogbo ògbà in ti mẹ́mbò mí nàtàlẹ́ ìbìjì lọ́jọ́ pé ọba bẹ̀rẹ̀ bá àdébí ó ti dà lóun lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀dọ́ bẹ̀rẹ̀ àwọn afàlíbù Rasul sallallahu alaihi àwọn methodology ànẹ́bí tánẹ́bí lò fi ṣe dáwà tó fi bá sọ̀rọ̀ ilé ìnáwà abdullahi ibn umar ọwá sàlàyé wọ́n sọ fún abdulrahman mawufin hmm. jẹ́ pé akaza yabna awufin ìtàmà báyìí ni òsìmọ̀ wíláwà ni o ìrìn kan nù ọ̀nà ta àlìgbà wíláwà ni lélẹ̀ bó ti ẹ̀jẹ́ pélé yóò túmọ̀ pé láwà ní tọ́ bá ni tí ò wé láwà ní lọ gbogbo asàrò tó wá lórí ẹ̀ àbúsọ̀ fún àkọ́ta wá sọ́lá láàáfíà ìtawà fàfíhà tàfẹ́ gbọ́rọ̀ kan wá àwọn àkọọ́lẹ̀ wà pé ẹnubá wẹ́lọ́wà ní sófí kírun ẹ̀yọ́ ìlàdà 70 jẹ́ tí ò wé lọ ṣùgbọ́n àwọn àkọọ́lẹ̀ yẹn òtú bá ń tẹ́ni asàtí ọ̀lá láàáfíà ni wọ́n sọ ọ̀nà ni wà sọ pé fa'innahu a'arab bó ṣe bá ti wé báyìí òjò ọjọ́ lárúbáwá wà áṣàní yóò sì jò look fine ó sì ká mọ̀ look fine nígbà bá wé ọ̀dà àkọ̀sáburú mẹ́ẹ̀ ṣùgbọ́n a ọ̀bọ̀rọ̀ sọ pé ọlọ́lá ju ẹni tí ò wé lọ ṣùgbọ́n táwa fẹ́ ló ń bẹ̀ gẹ́gẹ́ ni àwọn àjàgà àwọn pàtí ẹ̀sẹ̀ mọ́dà láàrin àwùjọ wa tàbí mú márùn wá fún wa bá kó wa ṣe rí ọlọ́run kí yọ́sà àmì kọ̀ọ̀kan wa. jazakumullahu khairan wa barakallahu fikum ọpẹ́ ni fọ́lọ́run tó ṣe nírọ̀rùn láti bá débi tí a tún bá ètò tó yìí gbé fún àǹfààní àwọn tí a ti fẹ́ ṣe ìfúnlọ́wọ́ fún ètò yìí tó wà lẹ́gbọ́dà eléyìí tó wà lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ àkáǹtì nàbà bá ṣe ń pè síwájú òun náà ní 00 05 005103179 ní Jaiz Bank Alihuda Islamic Development Foundation àkùrọ̀ ọ̀rọ̀ wa lónìí òun náà ni àzárò dùnú wàlẹ̀ màáṣì òun náà ni a ti sàlàyé síwájú lẹ́yìn wá gbọ́dọ̀ àwọn tí a bá ní ìbéèrè kan àbí kejì láti béèrè lórí ọ̀rọ̀ tí a sọ sílẹ̀ àbí ìta sọ síwájú gẹ́gẹ́ bó ti jẹ́ pé tí àṣìṣe bá gbé wa a sọ pé àṣìṣe gbé wa tó tí ọ̀rọ̀ bá kù jẹ́ kàtó kásàlàyé pé ọ̀rọ̀ kù jẹ́ kàtó kò ní jù kéèyàn máa wulẹ̀ mọ́ gbọ́ ní ẹ̀yìn abẹ́rẹ́ kọ́lọ́ọ̀kọ́ mọ́sàlá ìlà ọlọ́run kó sàánú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yọ́ ọmọ ìyá mi nílẹ̀ ọlọ́run yóò tún èmi àti ìdí gbogbo ibi tí oníkálukú wa kò sí àrùn ọlọ́run tọ́ra ẹ̀sìn mùsùn mẹ́ta fún wa ó sì ń bẹ̀lẹ̀ báyìí gbẹ́bà ti sọ pẹ̀lú àrùn ọlọ́run àtàwọn ìbéèrè kàbí kejì zero nine zero seventy seven seventy one eighteen eighty one zero nine zero seventy seven seventy one eighteen eighty one àlùbẹ́ẹ̀tì kọ́ zero eight zero seventy five seventy seven eighteen eighty one now. وعليكم السلام ورحمة الله وبركاته Àmín. Naam. Naam. Naam. Ah, pé òun ti gbọ́rọ̀ yíyan yìí, kó bá fámìlì yẹn la gidi pé báwo, ní kó bá yá níjà lápẹẹrẹ. Ah. náà kákírùn lé wa ẹn àwátàwà tẹ̀lé ohun tọ́tọ̀ yẹn kò tí wọ́n dí wa lọ́wọ́ so àwọ àtàwọn táwọn bá bẹ́ẹ̀lẹ́ tí wọ́n fẹ́ sí áàkì áàkì tí wà náà nílé so bó ti jẹ́nu wà lẹ́kọ̀ọ́ sọ́lá àwọn ọ̀rọ̀ káàkiri náà náà ní sókí wọ́n ní sí hòtẹ́ẹ̀lì dáa àbí ọ̀dá a rí pé láwùjọ wa àìmọ̀kan ń bẹnu tó kó bá wa ìyàtọ̀ ń bẹ láàrin hòtẹ́ẹ̀lì àti brothel hòtẹ́ẹ̀lì ni ibi tó kí báyà lejò dé kò rí bí sùn tó pé kódà káwo ní lọ́dọ̀ àwọn ilé ìgbòǹgà tó dálẹ̀ brothel níbi táwọn aṣáwó àwọn tí ń ṣe nàbì táwọn ọmọ kóra àwọn jọ sí tán mọ́ lọ ságbèrè ṣùgbọ́n láwùjọ wa náà tó so lọ́lẹ́ àwọn bàbá lọ́gbà àwọn olú ẹ̀sìn náà gẹ́gẹ́ bí àrẹ́pẹ́ funduk ni wọ́n ń pè lédè lárúbáwá so oyún ti jẹ́ pé ẹntọ́ fẹ́ mú àwọn ọ̀sán kókè ṣe ẹntẹ́wájọ ṣe sìnẹ́kúnlẹ̀ àwọn ibì kọ̀ọ̀kan bẹ́láwọn àwùjọ kọ̀ọ̀kan náà pé wọ́tọ́ bá mọ́kùnrin àti obìnrin tẹ́jọ́ lọ́bẹ̀ kí ó jẹ́ pé wọ́n rí ohun táti fi púùpù pé ìyàwó rẹ̀ ní fún òní hàlá ọ̀kẹjọ tí ń bẹ̀ a ti ń lò láàjẹ́kì so bó ti jẹ́ ni. ìsáàkùnmọ̀lọ́ fẹ́ràn fáwọn náà wàtà bá ti nú bèrè mi nígbà tí a ti ń kò lórí afẹ́fẹ́ 081 87 99 61 89 081 87 99 61 89 wa in kana fil umur baqiya ní ọjọ́ mẹ́jọ láti mọ̀ pàdé wa pẹ̀lú àwọn ọmọ ìṣàlọ́wọ́